ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá dira mú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá la ojú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá dira mú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá la ojú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ìrìn àjò. ilé ayé ń lọ bí òrìrì. I, la belleza. sure.